أشار الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا هو الله ààyè bákan بقنا في ẹ̀mí ìmúrí ẹ̀ sí ọba tí ó dáwà ọlọ́pàá òjò kan yìí tó ṣe fún ẹnu kọ̀ọ̀kan wa ọba náà ní adá ọpẹ́ fún kọlọmọ sùmánù wa tààlà kò sàlékún ìdúró déédéé lórí ẹ̀sùn ẹnu kọ̀ọ̀kan wa èèyàn rí sí ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá sùmánù wa ọba tí ó dáwà òun náà ní ọba tá a nígbàgbọ́ sí i pẹ̀lẹ́pẹ̀ bá mi jẹ́ mú mi ní onípa gbọ́ ọlọ́run bá gbọ́ agbàkó ń lọ́ba tó dá wa bákan náà òun ní ti jíjẹ múmu fún wa òun lọ́ba gbogbo àgbáńlá ayé ọlọ́ni alihamdulilayi rọ́bìnrin alamin ọlọ́run bá lọ́ba gbogbo ayé òun náà ní ti ṣètò rẹ̀ ìdábẹ̀rẹ̀ àmọ̀ òun ní ṣètò ọ̀rọ̀ ayé mọ́rù sí yọ bí sí wọ́ ọwọ́ ẹ̀ ló wà jíjẹ múmú ẹ̀dá ọwọ́ ẹ̀ ló wà lílọ bíbọ wọn ọwọ́ ẹ̀ ló wà bọ́sẹ̀ sẹ̀mí bọ́sẹ̀ papòdà ọwọ́ ẹ̀ ló wà ẹ̀dá ọlọ́run ni wà máa ń tẹ́sùkú mi wára kọ́tìn eré kan ló jẹ́ ní ààyẹ̀ ló já ní gbogbo ọ̀rẹ́ tó wo jábọ́ ọlọ́mọ sí ọ̀lá hápábé rézolú láti láàrin bákan náà gbogbo àwọn nǹkan táǹgbé táǹgbé sínú ilẹ̀ tó bá dénú ilẹ̀ táwọn ti dé tòlùmáàtì àti wàá ní òkùnkùn lọ́dọ̀ àwa ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run kò sókùn kò sí ọ̀là rọ́pẹ̀lẹ́ ni gbogbo tó bẹ́ tó bẹ̀ ló wà lọ́dọ̀ ọlọ́run ọba ọba yìí náà ní wa la nígbàgbọ́ sí ìnígbàgbọ́ sí ní ìfúnmọ́jẹ́ ní ọlọ́run bá subhanahu wa ta'ala náà lọ́wọ́ fi ń pa pé yá alladhina amanu. bákan náà nínú gbàgbọ́ ta ní sí àgbàpóhùn náà ló yẹ ká máa sìn. àgbàpóhùn náà ló yẹ ká máa sìn èèyàn gbọ́dọ̀ sí nǹkan mímọ́ lẹ́yìn tọ́lọ́run bá subhanahu ذلك بأن الله هو الحق أن كما لدتقي من الربا والجوسف لدتقي وأن ما يدعون من دونه الباطل ومدعي أن جوسف طبعا لا تصلوا باطلني أدانني òfúnni orígbúni ọlọ́run kan lẹ́yìn èèyàn máa ń jọ́sìn fún bákan náà gbogbo tó bá ń ṣẹlẹ̀ sí wa ọlọ́run náà lágbàpọ̀dẹ̀ lójú wa قل لا يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون النبي الله عليه وسلم لا يصيبنا بكل سواء إلا ما كتب الله لنا آخر طلبة هو هو مولانا تريكم نوسى بسوى أروى قولوا لداري وعلى الله فليتوكل المؤمنون tí ẹ bá jẹ́mú mi ní ewu ọlọ́run yẹ kó gbára lé gbogbo nǹkan yìí náà là á gbọ́dọ̀ láti mọ jẹ́mú mi ní pé gbogbo tí ń ṣẹlẹ̀ ọlọ́run nìkan náà ní í ṣe fún wa bákan náà òun nìkan náà là á mọ̀ sìn bákan náà ìkápá gbogbo ayé pátá àti ọ̀run ọwọ́ rẹ̀ ló wà kò sáré dání lẹ́yìn rẹ̀ tí ẹ bá wá nígbàgbọ́ sọlọ́run ló ṣe ẹ̀kọ́ nígbàgbọ́ ẹ̀san èrè ńlá yóò mọ̀ rí látàyè lọ tó dọjọ́ pé dàlù kì á mọ̀. ìyẹn lè fi àwa mùmìnì wí àwọn tí wọ́n ti mùmìnì. torí pé orípa àgbàgbọ́ mọ̀ lára mùmìnì inú ọ̀rọ̀ rẹ̀ ni inú òṣèṣì rẹ̀ ni nínú ìbálò rẹ̀ tó ẹ̀kọ́ olùgbàgbọ́ òdodo lóòótọ́ ni. nínú àwọn orípa tí ó mọ̀ rí òun náà ni tí ọlọ́mà subhanahu wa ta'ala ń sọ fún wa nínú al-Qur'an ọlọ́ni ala inna awliya Allah nusatu Yunus ọlọ́ni àwọn olùpáyọ̀ ọlọ́run la khawfun alayhim wala hum yahzanun wọn ní bẹ̀rù ẹ̀rù nígbà wọn ìyẹn ni pé ọlọ́run fi hàn lọ́kàn balẹ̀ bákan náà wala hum ìbànújẹ́ òsì ní jẹ́ tiwọn àwọn owó alọ́lọ́run sọ ọlọ́ni alẹ́bí iná àmọ́nú ọ̀kánú yàtàkù àwọn olùpáyọ̀ ọlọ́run àwọn olùgbàgbọ́ ọlọ́run tẹ́tún wá bẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ báwo láwùjọ jẹ̀mọ́ ẹ̀rí pé ẹni tọ́kàn wọn balẹ̀ ni mòmìnì ọkàn aláwòye balẹ̀ ọkàn ẹlẹ́bọ̀ balẹ̀ jáde gbégun lámọ̀ sọ̀rọ̀ lámọ̀ sọ̀rọ̀ lámọ̀ sọ̀rọ̀ lámọ̀ ní gbogbo ẹ̀ èdè òtó nǹkan ní ọmọ ẹlẹ́rùbà wọn torí pẹ́ ti gbé gbàgbọ́ wọn sọ́dọ̀ nǹkan ẹmọ̀ sáré káàkiri bọ́tẹ́ ma bodò náà ma bọ̀rùn náà ma gbé nǹkan sórí sá ṣùgbọ́n mú mi ní tó bá nígbàgbọ́ tọ́lọ́wọ́ bá sọ́nà àtàlá ọlọ́run máa ń fi lọ́kàn balẹ̀ ọlọ́run ilá káwọ́kùnrin àléyìn ẹ̀gbìn ní bà wọn bákanáà wà láwọn yàtọ̀ náà ọlọ́run sì ní bà wọn nínú jẹ́ ara orí pa ìgbàgbọ́ orin nígbàtọ́lọ́ àróyìn àmòmí náà ọlọ́lẹ̀ àlẹ̀dínà àmànù àti òun bá wí náà àwọn ẹgbẹ́jẹ́ ní ọun tí wọ́n ní bẹ̀rù kí ìbànújòjì ní bá tí wọ́n gbàgbọ́ onímọ̀ sáré káàkiri wọ́n lé mi wọ́n mú mi wọ́n sọ mí lójú oorun àwọn oṣó kẹni emèrè kani wọ́n ní kẹ́ni àtẹ̀kẹ́ sóríta kẹni kò ní sínú ọ̀rọ̀ tiẹ̀ torí gbàgbọ́ tó ti ń pé ní kó láyò sí ìbáná ìlànà kàtàbà lọ́ òlànà olùgbàgbọ́ gbogbo tó bá ti bá wa àtọ̀dọ̀ ọlọ́run náà ni ó ti wá bákan náà inú tí ọlọ́run bá sọ́nà àtàlá tí tó máa ń ṣe fún àwọn onígbàgbọ́ òun náà ni pé yóò ṣe ìgbésẹ̀ ayé wọn máṣe láyé wọn nírọ̀rùn ọlọ́niwà lọ anna alàlùkúrọ̀ àmọ́nù káípá àwọn èèyàn nílùú ìletò kan lọ́lọ́dọọdẹ wọn ni káípá gbàgbọ́ ni pátákọ̀wò tó sì fáyà ọlọ́run káípá gbàgbọ́ bàbá gbàgbọ́ tó wá ìgbàgbọ́ ìwá bí fáyà ọlọ́run sára wọn làfàtà ọlọ́run láwọn nǹkan àlùbáríkà àwọn nǹkan ẹ̀rọ ọrùn àbá sọ̀kalẹ̀ fún láti fẹ́ràn àìpé ibi ní ẹ̀mí rojú ráyè tí jíjẹ ń fi rọrùn nínú ká ní ìgbàgbọ́ sọlọ́run àbẹ́ ọlọ́ka ìgbà yẹn nígbàgbọ́ ni orí wọn bá máa wá bá wọn láti sánmọ̀ wà láàrùbí àti lẹ́lẹ̀ náà ìtumọ̀ ẹgbẹ́ tó ń tó bá rọ̀ báyìí kódà tó mọ́pọ̀ nǹkan tó sáǹfààní ní òmùjáde àwọn nǹkan tó wà ńlẹ̀ yóò mọ̀ wá ṣe èso lè dáadáa fún wọn ọlọ́ni wà láti ń kázábù ṣùgbọ́n èèyàn ò nígbàgbọ́ wọ́n pé ẹ̀sìn ọlọ́nirọ́ fa àkọ̀bìnáhùn bí máa káánù yẹtìbùn ìyáwá ń bá wọn ṣùgbọ́n yà yìí nítorí ìtẹ́fọwọ́ ara wọn fani àìgbọ́dá bá nígbàgbọ́ ọlọ́run bó ṣe rí fún wa ìsúnà síwájú lójú àtàwọn nǹkan míì tí lẹ́tẹ̀ ẹ̀kọjá ń pẹ́ rẹ́rẹ́ ẹgbẹ̀ nǹkan yóò ọlọ́ọ̀lẹ́ ní káwọn nǹkan àlùmọ́ọ́nì lẹ́lẹ̀kẹ́ mọ́ rí mú kó sì máa sàǹfààní fún yín ibi táyé orókùnrin sí àmì nǹkan tó wà náà lẹ́lẹ̀ yàtọ̀ sí ń táǹgbì náà tó dì ní lépo ní lóríṣiríṣi ọlọ́run táyẹ̀ bá ní ìgbàgbọ́ tẹ́lú tọ́lọ́run àtòkè àtìlẹ̀ lọ́lọ́run ti máa mú nǹkan tí ó máa já ń fà níwá fún un ìrẹ́lẹ̀ àdúgbò rẹ̀ jẹ́ olùgbàgbọ́sọ́lọ́run ṣùgbọ́n báyẹn bá wà nínú ìyà tó bá ń fẹ́ tí a bá ń fẹ́ tí a fi ń bá wọn fẹ́ra yẹ pé nínú tí wọ́n fọwọ́ ara wọn fà ní ọlọ́lọ́wà láti ń kásìdábù tí wọ́n èèyàn onígbàgbọ́ ọ́tàkọ̀rọ̀ ọlọ́run fa àkọ́bí náà hún bí mà kánú yẹ kìbù lánà fi ń gbá wọn mú látara tí wọ́n ṣe ìgbà míì ń bẹ àtijọ́ àti mólè àti rìn lórílẹ̀ yóò dogun torí kíni torí báyọ̀ ní fọkànbalẹ̀ pẹ̀pẹ̀ ìjọra wọn lẹ̀ sí wọn ọlọ́run bá sùpánà wà tààlà ìyẹn náà náà gbọ́dọ̀ jẹ́ ẹ̀rú sí ọlọ́run tí ó bọ́ ọlọ́run bá gbọ́ tí ó mọ̀ sí ti ọlọ́run bá sùpánà wà tààlà ọlọ́run wà lẹ́bí náà ámọ́nù àtọ́ nígbàgbọ́ wà làmúyẹ́lì bí sú ìmọ̀lẹ́hún bìlómi tó yẹ pé gbàgbọ́ wọn yìí kò sẹ́bọ̀ abájọ́ ọlọ́run wá ọlọ́run ní kámọ́ tó ń ṣe nǹkan míì kí wá mọ́ ṣe nǹkan míì àwọn òṣèṣ ẹjúwọ́lẹ̀ ẹjùsẹ́lẹ̀ fọ́lọ́ọ̀bá ọlọ́ọ̀bá ní ọlá ìkàláhùnmùlẹ̀ hàmù àwọn láàfi ìrọ̀rùn sínú gbèsè ayé wọn ọlá ìkàláhùnmùlẹ̀ mọ̀sàdún bákanáà àwọn ní ọmọ jẹ́ ẹni ìmọ̀nà ní ọ̀dọ̀ náà bá subhanahu wa ta'ala yẹmọ́ ọdọ̀ wọn kálukú wa kí a jẹ́ olùgbàgbọ́ sọ́nà bá ọba tó dá wa torí pé pẹ̀lú gbàgbọ́ yìí náà láàbí di ẹni rẹ bákan náà pẹ̀lú gbàgbọ́ náà ni àfihàn jẹ́ ẹni tí kò rí ọmọ ga sí níwájú ọlọ́run subhanahu wa ta'ala bákan náà ọlọ́run subhanahu wa ta'ala sọ fún wa nínú al-Qur'an ọlọ́ni alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah àwọn tó gbọ́ lọ́wọ́ wa gbọ́ kí gbàgbọ́ yìí dúró déédéé tó yẹ kó bí bó ṣe yẹ kó rí nínú ọkàn wọn nínú ọ̀rọ̀ wọn nínú ìṣesí wọn ọ̀tẹ̀tùmọ̀ inú kulubuhum bi zikrillah tó yẹ pé ní ọmọ wa máa ń rẹ́sí ọlọ́run pẹ̀lú kẹrẹ́sí ọlọ́run yẹn ọkàn wọn fi ń balẹ̀ láti máa ọlọ́run jẹ̀mọ́ ni lọ́rọ̀ ẹnu ni níṣẹ́ ni tá a fi rẹ́sí bẹ́ẹ̀ ni ẹni tí ó bá jẹ́ ní rí ọgbọ̀rọ̀ mọ́ ẹran tí ó bá tó dá ọlọ́run àwọn olùgbàgbọ́ òdodo tí ọkàn átúmọ̀ ẹran tí ọlọ́run ọ̀tọ̀tùmọ̀ inú kòlóòmù bèdékèlá rẹ̀ pé pẹ̀lú ìrántí ọlọ́run ọkàn wà máa fi balẹ̀ ọlọ́run aláàbèdékèlá yìí tẹ̀tùmọ̀ inú kòlóòmù ẹgbọ́n pẹ̀lú ìrántí ọlọ́run èyí tètè ọkàn rẹ̀ ò ṣe balẹ̀ gbọ́dọ̀ lè lówó lọ́wọ́ tó yẹ kí mọ̀ tó òfin bá ti lọ ọkàn rẹ̀ ò balẹ̀ àìmọye olówó tọkàn rẹ̀ ò balẹ̀ tó ẹni tí ò ní ṣùgbọ́n tí ó yẹ kókè balẹ̀ ó ní ni ò ní ni orí jẹ́ orí jẹ́ ní ó ní kó jẹ́ ní ọmọ ẹrẹ́ tí ọlọ́run mọ́ sí lọ́run lóòrèkóòrè gbogbo tó bá ọmọ ẹrẹ́ tí ọlọ́run tó náà bá fẹ́ jìnà sí ó pé olówó olówó ọkàn ó ti balẹ̀ oníláwọ́ arọ́fà lèmọ̀lúkú wà àbùnáwò lèmọ̀lúkú ma náànù fi tàjálàdúnà bí suyú káyípa àwọn tí wọ́n ríra wọn nípò ńláńlá yẹ àdàmà tó wà nípò ńláńlá tó máa ń dìbò sí ńláńlá mú àmọ́ lọ́balọ́ba sáàrò káwọn ń gbádùn ó ní káyí tó mọ ń tọ́ àwọn àfáà wà lórí ẹni ó fi káyípa àwọn ẹ̀tọ́ wa ń kò tó ga yìí àwọn ẹni àwọn ọmọ wọn káyípa ọmọ tó wà lórí ẹ̀mí àbá wọn bá ọjà kí lẹ́nu ìgbà lérò ni pé ẹni ráwọn mí wọ́n wà nínú ọgbà nínú ìfọ̀kànbalẹ̀ àwọn táwọn wá òkú àwọn wà ní kò tó ga wọn àwọn máa òkà ah, lábẹ́ anílẹ̀ yìí ti wà lẹ́nu gbádùn tó báyìí kò sì tọ́jú dání èèyàn lè mọ́mọ̀ wọn ṣùgbọ́n pé tí bí iṣẹ́ ayé wọn ìfọ̀kànbalẹ̀ wà ń bẹ̀ àwọn máa bá ìjàkà akẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó wà lábẹ́ wa fẹ́ tó ń gbádùn ti wa lọ tòtí èèyàn bá jẹ́ tí máa rántí ọlọ́run tó jẹ́ olúwàgbọ́ òdodo ọlọ́wọ́ fi lẹ́nu balẹ̀ wọ́n bọ́ mọ́ rántí ọlọ́run kọ́ máa lùkẹ́ sáwọn bá àdó àkọ́kẹ́ tiwa náà balẹ̀ tó ń tẹ́lu gbà pé tó ń bá tún lówó kan òun balẹ̀ tó bá ṣe ń tẹ́ ẹ̀kọ́ ṣe kọ́ ní gbogbo owó tó yẹ káwọn èèyàn ní ọkàn rẹ̀ lè balẹ̀ o tó sẹlọ́n tó sì máa rántí ọlọ́n ọlọ́run ní alladhina amanu wa amilu salihat àwọn fẹ́ gbọ́ náà bá gbọ́ tí wọ́n máa ń ṣiṣẹ́ eré ọlọ́ni túbà lahum àákú oríire o lárọ́ àti túbà fún ẹ̀fẹ́ ẹmọ̀ kú oríire o túbà lahum ẹmọ̀ kú oríire o ọlọ́run tó dáwọn ẹgbẹ́ ló kí wọn kú oríire ó mọ̀ pé ibi tí yóò ti rí oríire lọ́kàn ló ti balẹ̀ ó ní ẹni tí

ibi tó dáa ní. bákan náà àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ sí láyé tí orí mẹ́rin ni ó wà kò ní jẹ́ kó ṣiṣe kò ní ṣìwà wò torí pé ìgbàgbọ́ tó ní sọ́nà yóò mọ̀ gáàdì ẹ̀ ìlànà bá bọ̀ sọ̀rọ̀ sọ́là jẹ́sìrẹ́sì ìjọ̀jú nípa ọ̀rọ̀ mùmí ní yóò ti wà ní sọ́yìn muslim àtẹ́mi ni ajaba ń lè amúrì mùmí ọ̀rọ̀ mùmí ní mọ̀jọ̀yàn lójú ọ̀rọ̀ mùmí ní tó jọ ní lójú inna amúrọ̀wò kúláhù láwù khayr tó ké mú mi ní gbogbo ṣíṣí ẹ̀ pátá ní wọ́n jáde dáadáa fún ní wọ́n já sórí fún lọ́dọ̀ ọlọ́run pàlẹ́ bàbá alkali ahadin illa lil mu'min anábì wa ní tí mo wí kò sẹ́ni tí mo ń ṣẹlẹ̀ sí ju mi nílọ kò sẹ́ni tí mo ń ṣẹlẹ̀ sí ju mi nílọ fẹ́ ọ̀rọ̀ rẹ̀ gbogbo situation tó bá wà kò ní ní òmìnira jẹ́ tó pé imọ́ ni ó mọ̀ gáàdì ẹ̀ aníwá fún wa ní àlàyé ọ̀rọ̀ yìí aníbi ní in àsọ̀bá ti òsàrá tí dáadáa bá kẹ mọ̀mí ní ó lè kẹsẹ̀lẹ̀ tẹ́sẹ̀ ṣàkàrọ̀ yóò dúpẹ́ fọ́lọ́ ẹ pé ìdúpẹ́ fọ́lọ́ yìí aníbi ní fàkánà káyọ̀rọ̀ láàmù orí ló jà sí kò ní ní ìṣẹ̀gbó ọtí kò ní padà sọ́dọ̀ ìṣẹ̀gbó ọ̀dọ̀ ọlọ́run tó fún náà ni ó padà lọ bákẹ́tìnà kò ní ní àọ́yá nínú tọ́lọ̀ fún mi yìí bóyá ó ń ní kọ́ntrátì kan iye kan ó wà fún ọmọ kò ní fọ́yá ibi tí ó wà fún ṣe sínú ibi tọ́lọ́run tó gbàgbọ́ náà ni ó tún lẹ sí nítorí ọmọ ẹjẹ́ bóre bóre fún ọlọ́run wọn fi dúpẹ́ fún ìṣesí pé ẹni tí ó nígbàgbọ́ ni bóyá ti tọ́jú bọ́dọ̀ ọkọ̀ ilé kan òun náà lọ gbé nǹkan fún ọ pé à ń fẹ́ lọ di ìlú pẹ́ńbẹ̀ yóò tún wọ́n tún ní ikú ifun bákan náà tó wáyé pé abọ̀gbó ni yóò lọ sí kíníkà pé ọdún kíníkà lòun fi ṣe òun fẹ́ lọ sí ìlú pẹ́ńbẹ̀ sẹ́dúgbò kò rọ́pẹ́ jù gbóhùnmí ní ọlọ́run tó ṣe náà ni ó dúpẹ́ fún àdébí yóò ti máa jẹ́ oore fún bákan náà wáyé ní afọ ọba ti hù dọ̀rọ̀ tí nira bá wá ẹ̀ńkọ́ ìnira ló kan lélẹ̀ kìí dáadáa anẹ́bí ní sọ́mà rọ̀ yóò wá ti sùúrù yẹ̀mọ́ nígbà tó wá ti sùúrù òwú nǹkan mi ò ní ẹ ẹ ó dẹ̀ pé àǹkan ní ṣe mí ẹni àtẹ̀sẹ̀ ilébọ̀ ni kó wá lọ bẹ́bọ kò bẹ́bọ àwọn oníṣekúṣe àwọn aládìjẹ wọn fà kò fàtẹ̀ kò wọ́n tẹ̀lé wọn àwọn alátẹ̀wọ́n wá bá gbogbo ọ̀rọ̀ iṣẹ́ ń dàrú yìí ó sáàdé súnrẹ̀ àlọ́rọ̀ òun náà ni torí àwọn tó ti ní ẹ̀ náà orí ẹ̀ ní ó gbólé rí anẹ́bí ní sàkánà káìrọ̀ láhùn ìyẹn náà oore ló jẹ fún ẹgbẹ́ gbogbo ti ṣe sí mùsùlùmí tó bá jẹ́ olùgbàgbọ́ oore ló mọ̀ jẹ́ jẹ́mẹ̀lẹ́ olùká náà ká jẹ́ olùgbàgbọ́ tọ́lọ ọba kí ẹ̀ bá jẹ́ olùgbàgbọ́ tọ́lọ bá tó lé fún yóò ti ṣe tí ò bá tẹ̀ wá ti ṣe púpọ̀ tí kejì bá tẹ̀lẹ̀ yóò ti ṣe pé ọmọ ẹni orí bí ni àárẹ̀ tẹ́ pẹ̀lú ọbí tí ò da bẹ́ẹ̀ lápẹ́ àní òní ni àárẹ̀ tẹ́lẹ̀ ẹja tẹ̀sẹ̀ kí ní kan bọ́ bóyá ó ní òní ni àárẹ̀ tẹ́lẹ̀ alẹ́ yóò sì ṣe torí fi torí kò sí gbàgbọ́ lára rẹ̀ ìlànà pé orí bá gbàgbọ́ lára wa tó tóbi ni tí ò bá ti ní bí ọkọ̀ tí ò ní ẹ́ńjìnì gidi ni kò sí tí ò lè fẹ́lẹ́ sí ìgbàgbọ́ wa yóò mọ̀ gáìdì wa gbogbo ìtètè tí a bá wà tó lára samaratul iman lára orí bá gbàgbọ́ náà ni èyàn sọ lọ́wọ́ ọdọ̀ kálukú wa a nígbàgbọ́ gidi orí tí àbàmọ̀ sí àmọ̀ ìgbàgbọ́ sí bákan náà nínú orípa rẹ̀ òun náà ni pé àwọn kan fáyẹ̀ mọ́ fi ń dẹ́rù bá ní ìmí títí ń bẹ́ ní ṣùgbọ́n kò lè dákan ìrìnṣẹ́ lẹ́yìn ọ̀nà ìmí kò yẹ sí lọ́dọ̀ wá ti nígbàgbọ́ tẹ́lẹ̀ ní àwọn ìkan ti fún mọ́tẹ́ láti fẹ́lẹ̀ ló ka tí ó kára sókè kò sí tẹ́lẹ̀ mi dẹ́rù bá nígbà tó wọ́n ti nígbàgbọ́ gbogbo ìlú mọ̀ gbàgbọ́ ẹlẹ́yìn tẹ́lẹ̀ bá dáàbì ẹ látòrí ibi tó rìn lọ wàhálà ní èyí sì jábọ̀ tí ẹni wọ́n lọ rìn lásìkò bí bàbá ti nígbàgbọ́ sọ́nà àwọn nǹkan tí ò dáa níwàá nígbàgbọ́ sí máa dààmú ara rẹ̀ wọ́n yẹ́ni tí ń mo tó nígbàgbọ́ ọkàn ó balẹ̀ ọlọ́run pa ṣẹlẹ̀ kan tó ṣẹlẹ̀ fáwọn sọ̀hábà báwọn kan dúnkokò mọ́ wọn tó ń dẹ́rù àwọn bàyàn lẹ́ni adẹ́rùmọ̀ àbí ọlọ́rin alẹ́dínà kọ́lọ́lá ohun náà sú àwọn sọ̀hábà náà bí àtàṣàbà kan sọ fún wọn pé iná náà fá kọ̀dìjámà ń lákùn àwọn èèyàn kan láti kójọ amẹ́sẹ̀ ìlàbúrò fàṣà ohun ẹ̀páyà wọn o ìkà àwọn sọ pé ẹni kan yóò ṣẹlẹ̀ tó bá ti báyìí láàpọ̀ débẹ̀ bàyàn ọlọ́ni fàṣà dáhùn ìmọ̀ náà mo ń gbàgbé pé gbàgbọ́ wà lára wọn tẹ́lẹ̀ ní tí ò tó nǹkan rábí ń dẹ́rù àwọn ayẹyẹ owó lẹ́ ń sọ ayẹyẹ afẹ́ lọ bìkan ìgbọ́dọ̀ débẹ̀ o wọ́n mú ilẹ̀ o oníkẹ́kẹ́kẹ́ o ní ntáàrí ọlọ́run ní fàzádà ìmánà dípò kẹrù bá sábà fún pé ìmánì ti wà lára tẹ́lẹ̀ ìmánì wọn tó wá lékún wàkọ́ọ́lù hasbunallahu wà ní ìmọ̀lẹ̀ òun lágbára lé tọ́lọ́ bá ní kó ṣẹlẹ̀ náà ni ó ṣẹlẹ̀ ibi tó ní kọ́mọ́ lọ́wọ́ bá lọ rí kẹ̀kẹ́ fàǹkọ́là bóbi ní mẹ́tì mìíràn lọ àwọn lọ́wọ́ bọ̀ wọ́n tún bá orí ọlọ́run adé wàfábìlìn ọlọ́run tún ṣe ọlá fún wọn láàmú yẹn sọ́kùn sú nǹkan kò kàwọn láburú wàtútọ́bà orí ẹ̀yìn ẹlẹ́sẹ̀ ọlọ́run etí gbàgbọ́ ọmọ ń bí sí yẹn lára etí gbàgbọ́ ọmọ ń bí sí yẹn lára ìmọ̀tí ò bá ti sí gbàgbọ́ gbogbo kẹ́rọ mi dẹ́rù bàyàn ẹ fà ládẹ́rù bẹ́ẹ̀ tó bá lálàá tó lọ jẹun báyìí wàhálà ti dé wọn ló mọ sáká kiri ẹni mo jẹun lójú oorun ni ẹni kẹkẹ ní òde kí ni ẹni ó tẹlẹ oríṣiríṣi nǹkan náà mọ sọ ní ṣe mọ dẹ́rù bàyàn torí torí pé ọlọ́ni fàfáàdà ìmẹ́ẹ̀nà ìmẹ́ni wà lára wọn tẹ́lẹ̀ àtẹ́lẹ̀ wọn bí tí ó ti jẹ́ kẹta tó kòkó mọ́ wọn pọ́tọ́ wọn bí kẹ́ dípò kò wọn dípò tó bẹ̀rù sí tó káyà sókè fàfáàdà ìmẹ́ẹ̀nà ìmẹ́ni wọn tó lékún ni wọn tí ó bá ti ní ìgbàgbọ́ tẹ́yẹ bá mú ẹlẹ́ láburú kó ṣẹlẹ̀ ẹnikẹ́ni kan tí ìkan bá ti bá ẹrin àmọ́ni bẹ́ẹ̀ bó ṣe wà ní àwùjọ wa bí ẹ kọ́ sí òsì wọ́n fi dẹ́rù bàbá aburú ní ìkọ́sẹ̀lẹ̀ tí ó ní gbogbo orúkọ ìwádìí pé yóò máa káyà sókè nítorí pé gbàgbọ́ kéré jẹ́wọ́ ẹ̀rí pé ńgbà tí gbàgbọ́ ń dáwùjọ àwọn èèyàn sì gbogbo àwọn ọ̀rọ̀ pátákàtì ẹgbẹ́ ń fúyẹ́ tó tún kò sí gbàgbọ́ lára tẹ́lẹ̀ rẹ̀ ṣùgbọ́n tó bá ti wà ló fi fún ojú ògbọ́ kẹkẹyé tó yẹ pé ẹnu lásán ló kéré bí ń sí gbàgbọ́ tiẹ̀ jẹ́wọ́ gbogbo ọ̀rọ̀ yóò ti máa ta ọ lọ́dọ̀ tiẹ̀ yóò máa dààmú ara rẹ̀ ó rẹ̀ lómi owó tó yẹ kó mọ́ fi jẹun yóò máa lóò ṣáájú káàkiri náà ni nítorí kíni nítorí àwọn kẹtẹ́ fi ń dẹ́rùbà látara àìsígbàgbọ́ ní ara rẹ̀ ẹ̀yẹn orí kan lọ́ba nínú orípa àgbàgbọ́ ọ̀dẹ́ ni pé ní ọlọ́ba subhanahu wa ta'ala a máa ṣe ìṣínà fún yàn nígbà tí ọ̀nà bá fẹ́ bí torí ìgbàgbọ́ tí èèyàn ní kódà àwọn ẹni ọlọ́run wọ́n nínú ta lè mọ́ fi sàkàlọ̀ sọ́lọ̀ nígbàgbọ́ ta ní ìlàtínú kùránì àtọ́kọ́ bá náà àmọ́nà bí máa ń sọ́sàwà sàbá náà rọ̀tún fàtúbùnà máa ṣáàdìdì ọlọ́run àmọ́nà agbẹ́gbọ́ bí máa agbáńtọ́ ọkọ̀ tọ́jẹ́ ní eré tọ́jẹ́ rí sí ìtọ̀ sọ̀kalẹ̀ ìgbà ìgbàgbọ́ wa àmọ́ tó fẹ́ ṣe àkàsọ̀ sí ń ta bá fẹ́ ọlá pé mo gbẹ́ gbọ́ ìtọ́mọ ní ọlá sọ̀fà sí mọ́lúwà ọlá kíníkà ní tó kù kan ní tó kù ní pé ọlá pé mo gbẹ́ gbọ́ ìgbóná tó àgbọ́nà agbọ́tọ́ ń dì sí fún ara rẹ̀ ìwé olè bí sàkàtọ́ bọ́ ìgbà torí pé ìgbàgbọ́ yìí dọ́kàn bákanẹ̀ nínú orípa àgbàgbọ́ ọlọ́run àṣọ́nà tọ́lá ń sọ fún wa pé ní mọ̀nà amílà sọ́ọ̀lì àmì zakarin àwòránfà ẹ tó bá ṣiṣẹ́ eré lọ́kùnrin àti lóbìnrin ó mọ̀ iṣẹ́ dáadáa àtọkùnrin àti ìgbìnrin láyé orin sí ẹ tó bá ṣiṣẹ́ eré lọ́kùnrin àti lóbìnrin wà wúwà mọ́kùnrin ọlọ́run àfi mọ́jẹ̀mú yìí tó sì jẹ́ mọ́kùnrin ní ẹ̀rẹ́ tí èdè òmìn tó lọ́mọ iṣẹ́ rí àbí ẹ̀rì ń tètè mú mi ní tí ó ti tẹ ẹ̀rẹ́ bóyá ó ṣe dára fáwọn èèyàn ìyẹn làwọn èèyàn mímọ̀ ń sì gbọ́ pé àìmọye oníṣẹ̀ṣe míì àmì ẹ̀kọ́ ní yómi tó dáa torí pé ó fọ ìyà ọ̀nà kan sí kejì sí dáadáa sí mo kí dáadáa yẹn tó lè tẹ́tẹ̀ ọgbà ọlọ́run fi kọ̀ǹdíṣẹ̀ sí pé ẹni tó bá ṣe dáadáa lọ́kùnrin lóbìnrin wàhùwà mọ́mìnì lórí jẹ́ mọ́mìnì tí mọ́ níwà lára rẹ̀ falanu ìyánáwó àyátàntọ̀ yébà ọlọ́ni gbèsè ayé rọrùn ni ó máa gbé oríta àgbàgbọ́ nìyẹn o ìgbésí ayé rọrùn ni ó máa gbé ṣùgbọ́n ìdàkejì rẹ̀ pé téèyàn bá nígbàgbọ́ jẹmọ́ ìgbésí ayé rẹ̀ ní ìdá o àmọ́ ní àárọ̀dọ̀ àǹdékiri ọlọ́ni tó bá kẹ́yìn sí ìṣètò náà tí ò rẹ́ tí ọ̀rọ̀ náà tí ó tẹ̀lé fi ọ náà fa ìnàláwò màáyí ṣàtàǹdọ́ǹkà ìgbésí ayé burúkú ní ọmọdé ìgbésà ayọ̀ nígbà ṣùgbọ́n tó bá ṣiṣẹ́ eré tó jẹ́ mú mi ní àájẹ kó máa gbégbèsè àìkídà pàlànàjìdì yá náà mú ájọ́rọ̀ hún bí a sáni máa kánú ya àmàlùn fẹ́sàn ó bá tó wá dé ẹ̀mọ̀ ẹ̀sán tọ́rọ̀ kéde dédé tí ẹ bá ṣe ní mọ́ fún ara orípa kí ẹ tún jẹ́ ẹni tó nígbàgbọ́nù bákanáà látara ìgbàgbọ́ wa láàfi rí fítírì àrẹ̀ṣe àjùlọ lórí àwọn ọ̀tá wa anábíà Muhammad rasulullah àtàwọn sọ̀hábà ẹ̀wọ̀n nígbèsè ayé tí wọ́n gbé báwọn kèbèrè ti gbógun tí wọ́n tó àwọn náà padà torí kéré torí wọ́n nígbàgbọ́ àwọn amòmìnì nǹkan ìjà àkọ́kọ́ tá a ní

ọlọ́wọ́n ni wà lẹ̀dínà àmọ̀nù àtàwọn tó bá gbàgbọ́ ilẹ̀ àyàtì tí ni àláyé rí àìpé ìrànlọ́wọ́ sáàrí látọ̀dọ̀ ọlọ́run kọ̀ndíṣẹ̀ tọ́lọ́run fi ṣe pé agbọ́dọ̀ jó nígbàgbọ́ tájọ́ nígbàgbọ́ tí gbàgbọ́ wá wí ẹni tí ò tó dúkòkò máa mùsùlùmí mọ̀ dúkòkò mọ́ wa ìwé tí gbàgbọ́ bá ń bẹ ọmọ bàbára mùsùlùmí ẹ̀yìn òrìláyà nígbà mọ̀sán lám tàbí ó máa lo ojú ogun wí látara àgbàwó tó wà lára wọn máa kẹ́ ní ìdíje ibi tán lọ́pẹ́ gẹ̀mí ló ti sádánù ìyẹn làwọn àfún oníṣẹ́rí àfipín nǹkan tó máa rí lójú ogun sí méjì pé àwọn kan wà yìí tánẹ́bí jagun kó tó rí lọ́dọ̀ àwọn ọ̀tá wọn là ń pè ń jẹ nímọ̀ àwọn míì fẹ́ẹ̀rù ní bí kẹ́ ti fá lọ káàmì tó délẹ̀ tó lọ́rẹ̀ sí wàhálà láti rí yẹn là ń pè ní fẹ́ẹ̀rù ilé ẹ̀kẹ́lẹ̀ láìmọye ìgbà dáadáa ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn náà ní àmàrà àwọn òjíṣẹ́ wa lọ́wọ́ wàlẹ̀lẹ́nà àmàrà bákanáà rántán nígbàgbọ́ fìlìhàyà ti tó ní ya láyé ń bí wàyáwó mọ̀ yà kó mọ̀ àṣáàbì bákanáà ọjọ́ tí ọlọ́gbogbo adìde ìkàlùfọ́mù ajẹ́rí rí ara wọn ọlọ́ni ìrànlọ́wọ́ tọ́lọ́wọ́ ti fáwọn òbí láyé àti lọ́run bákanáà ọlọ́ni bàbá nígbàgbọ́ mùsùlùmí làá máa ayé kódà káwọn tẹ́yẹ jí wọn ẹgbẹ́ mùsùlùmí pọ̀ dù wá lọ ọlọ́fún aláwọ̀ agbára yẹn torí ìgbàgbọ́ wa wà á dàn wọ́n olè nínú àmọ́nù ọlọ́la tàdéhùn fáwọn mùmìnì ẹ̀rẹ́fẹ́ mùmìnì lọ́pẹ́ àwọn mùmìnì wà á dàn wọ́n olè nínú àmọ́nù minkum wà á mìlú sọ́ọ̀lì ha àwọn mùmìnì tó jẹ́ oníṣẹ́ rí ọlọ́nìlà yẹ àwọn làáfi ṣe ẹni kí ó mọ̀ kọ̀ntúrò lẹ́lẹ́ káwọn sáklàfà lẹ́dí náà min qablihim kẹba àgbẹ̀dẹ̀ fún àtẹ̀síwájú wọn aláyùmọ̀ tìǹẹ́nà láhùn dínà wọn lẹ́dẹ̀rẹ̀ tọ́dọ̀ láhùn bákan náà ẹ̀sìn tọ́lọ̀ ń lọ́nu sí kọ́mọ̀sẹ̀ wọn wà á gbà wọn láyè láti máa ṣe ọ̀làjùbàdì lánàá min ba'di khawfihim ẹnu máa fi lọ́run ànílẹ̀ tí ń ṣe bọ̀kẹ́ta mọ́. Ṣèmọ́ àìpé bàbá wà nípò ọ̀lẹ́ ẹ̀sìn ara mùmí ìmọ̀ ni wà náà fún. Ìyẹn làwọn àfáà tí wọ́n jẹ́ àfáà gidi nínú ẹ̀sùn ẹ̀ fi fọ̀rọ̀ ká máa tún mọ́ ní àwọn ẹ̀sìn ẹ̀ fi ṣeré. Sọ́nà pé gbogbo tí wọ́n ní bá ti lẹ aburú sí ìsìnkẹ́ ní wọ́n ṣe yàn. Ìgbà mí Bákan ẹ̀ lórí ẹ báwo tí wọ́n bá dá sókè ní gbogbo bá wà lókè lókè lókè àìmọ́ ìmùsùlùmí tó wà lókè tó ti bẹ́ẹ̀ bọ́rọ̀ mi bá délẹ̀ ẹ̀dẹ́wọ̀n fún àmì sẹ́yìn ìlà wà ní. Kí ló fà á? Torí pé imọ́ ní nínú ni wà lólè. Àgbọ̀dọ̀ ṣiṣẹ́ tọ̀ láwùjọ ni àti lọ́lọ́dọ̀ ọ̀nà wa kọ́lọ́wà sọ̀hánà wa sàlá kó wa kó sàlékún àgbóyẹ̀ nìkan kan wa. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه أجمعين يا رسول الله يا قاية الله كما في ونبات دواء فكنا ونال على قدوم قبل الله kí á lékún nígbàgbọ́ nínú tọlọ́hun torí pé pẹ̀lú gbàgbọ́ wa náà ni a fi máa jẹ nílé wájú ọlọ́run ọlọ́run bàbá lẹ́nìkan tí ò bá ti fi tọlọ́hun ọlọ́run sì ní ìtàpọ́nlé fẹ́nìkan ẹni ẹni àbùkù kan ní ó máa jẹ́ lọ́dọ̀ ọlọ́run nígbà tí ìbá sin lọ ọlọ́run bá sùpánù àtàlá ó ní iná lẹ́bí ẹ̀nà káfàrú àwọn kèfèrí mìíràn alẹ́ ìkìtàbí àwọn tí ìfèrí ẹran bá fún tíra sábà ní àwọn alóyè títà àwọn kọrin yó bá fún tíra torí pé ọlọ́run asùpánà àtàlà sọ tàwọ́rọ́ àti ìjìlì kalẹ̀ yẹn sáwọn ànẹ́bí ọlọ́ ànẹ́bí amúsà àtànẹ́bí ọ̀hísà àwọn bá fún tíra tán láwọn tẹ̀lé wọn lé ní wọn láwọn tẹ̀lé wọn tẹ̀lé wọn náà yẹ̀rú jẹ́ àti nàṣọ́rọ́ bákan náà wà ní mùṣìríkín àtàwọn mùṣìríkín ìkẹrẹ láàpọ̀ iláyà ìgbàtọ́nà mẹ́sàn kèfèrí òyà àwọn kan ní ó lẹ́ orí kèfèrí mẹ́ gbogbo wọn àwọn tábún sílẹ̀ àtàwọn mòṣìríkẹ́ àtàwọn ẹlẹ́bọ ọlọ́ni finari jahannam fẹ́ẹ̀ bá ronú fún àdàtọ́kú lórí fẹ́wọ̀n inú nẹ́nà lọ kọ́ọ̀lì nínà fi hà fẹ́wọ̀n bẹ́ẹ̀ gbére òlà ìka òhún ni wọ́n lọ́dọ̀ ibi tá a fẹ́ lọ́wọ́ tẹ̀ ní. ẹgbẹ́ látara iná ìfẹ́ ni ẹ ọlọ́ni ṣàrò ìbàrí ìyà èèyàn bí ni wọn èèyàn burúkú ni wọn. ẹni tó lè pẹ̀lú àwọn mùsùlùmí lẹ́yìn títí lọ́n ṣe awo lẹ́yìn títí lọ́n ṣe tó títí ń gbé nǹkan tó nípa òun náà á ṣe mọ́ wọn. kódà báwo ò mọ́ bó ń ṣe yí ń pamọ́ tó kó tí ń pamọ́ ní ilẹ̀ jẹ́ ó ti ṣe báwọn mùsùlùmí tọ́lọ̀ kódà tí ẹ ti lè ráfẹ́ wọ́n sì fi lọ tó náà yíò fi ti wọn hàn ẹni tó ń bí ó bá kí ọmọ tó ti gbogbo ẹ̀ dọ́tún lọ lọ ń gbórí nǹkan sí nǹkan lóru ó ń fi tí sí wa olójú méjì ló ń fẹ́ bá kí fún kí ẹ tó máa tó na wa ẹ̀wà rẹ̀ náà lọ́wọ́ bá ọ̀láìka òun káyọ̀rọ̀ ìgbàrí ìyà àwọn èèyàn gidi lọ́dọ̀ ọlọ́run ẹgbẹ́ ọlọ́run sọ ìpín méjèèjì ọlọ́ntà lè yàn gidi lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti sọ fún wa o torí ẹlòmí mọ̀ sọ ẹmọ́ gidi mọ́ ẹ̀dọ́dọ̀ ọlọ́run ni àdọ́dọ̀ ọlọ́run tó ti sọ fún wa ọ̀rọ̀ ọlọ́run sì ní òdodo ní ọlọ́run lẹ́ni tí nínú àwọn tó pèrà ń kéfè rí ẹlẹ́bọ̀ pọ́nbélé ní àbọ́sọpẹ́ ní alúlì kìtàbílé tẹ́ pọ́npà níbi ìta lọ́mọ ọlọ́run ń rí lànà míì gbogbo ẹgbẹ́ ọlọ́run ní charlotte bariya èèyàn bí ni wọ́n àwọn èèyàn rẹ̀ wálẹ̀ tó nígbàgbọ́ àìjọta náà bá fẹ́ wà nínú ẹni rí ká nígbàgbọ́ sọ́nà ọba sùpánà wa tààlà ọba tó dá wa ká juwọ́jú tẹ́lẹ̀ fún òfin ọlọ́run bá ti ń dọ́dọ̀ ara ìgbàgbọ́ wa ní àyíká gidi nígbàtà alá nígbàgbọ́ tó lọ alá nígbàgbọ́ tó ti bẹ̀rẹ̀ tó fọ ọ̀rọ̀ rẹ bá ti déwájú wa àájúwọ́lẹ̀ náà ni ọlọ́ni ìnáma káàmà kọ́wúlà lè mùmìnì ọ̀rọ̀ àwọn mùmìnì gidi ó ní pé ìgbà àdúrà ìlọ́wọ́ ọ̀rọ̀ sóòlẹ̀ ètò ọlọ́run rẹ o tòjíṣẹ́ rẹ̀ rẹ o ẹ̀fẹ́ lé o òfin ọlọ́run tó fẹ́rẹ̀ tí ò fẹ́rẹ̀ lèyàkùnmọ̀ bẹ́yìn náà tó bá kùn wọ́n ti bí tọ́lọ́n tẹ́bí tọ́lọ́n dájọ́ tọ́lọ́ dájọ́ ọlọ́run ayàkúlú sẹ̀mí iná wà àfàànà ọlọ́ni tí wọ́n sọ pé àgbọ́ àti tẹ̀lé ọlọ́ni wà wùlá ìkàwọ́ mọ̀lùmùfìlẹ̀ṣọ́n àwọn ẹni tí ó lánìyàn fún mi ní òdodo tó ló ń gbọ́ lọ́wọ́ bá ọ̀rọ̀ ọlọ́run wọ́n létí bẹ́bá sọ pé ọlọ́run fẹ́ kẹ́ báyìí kò ní fẹ́ gbọ́ irun wọn pọ̀ jáǹtí rẹ́rẹ́ láwùjọ wa ó pọ̀ ní àwa mùsùlùmí lẹ́dẹ̀ ni ibi tí ń jẹ́ gbàgbọ́ onẹ́ni pé kájú pájú sílẹ̀ fọlọ́ ká máa sìn bákan náà tó bá ti mú wá bá kánà kọ́dọ̀ rẹ̀ ló ti wá ká máa kọ́ owó náà

torí ọ̀ọ̀lẹ́ gbà fọ́lọ́ kọ́ wá ní ọgbà fún jíṣẹ́ abá ní kí ẹgbọ́n náà wáyé ìjọ rẹ̀ pé pọ̀ tẹ̀ lójíṣẹ́ rẹ̀ náà ọlọ́rin tó bá gbà fọ́lọ́ tó tẹ̀ lójíṣẹ́ rẹ̀ wàyọ́ṣàlọ́ àwàyẹ̀tẹ̀bí tó báyà ọlọ́run tó bẹ̀rù rẹ̀ fàúláẹ́kà humul ẹni tó bẹ̀rù ọlọ́run nígbàtọ̀ lọ́gbọ́n náà bá gbọ́ tọ̀ wá dẹ́rù rẹ̀ bó láti àrọ̀kọ́ gbàgbọ́ àbọ̀ lọ́gbọ́n náà bá gbọ́ ìtọ́ náà ò fẹ́ lọ ń ṣe ìyẹn ti tako ìṣesí olùgbàgbọ́ òdodo ẹni tó gbọ́lọ́wọ́ bá gbọ́ yóò páyà rẹ̀ yóò bẹ̀rù rẹ̀ ọlọ́ni fáwọn láìka omùlùfà ìzòlù irú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn náà ní láti yege wájú ọlọ́run bá subhanahu ọlọ́run aṣọ́nà àtàlá tó sọ fún alára àwọn orípa àgbàgbọ́ táàmù pé òtọ́ yẹn gbàgbọ́ ọlọ́run àwọn káánà lèmúmìnì ní wàlá àmúmìnà kò tọ́ fẹ́ni tó jẹ́ olùgbàgbọ́ lọ́kùnrin ni àbí lóbìnrin ìrà àbọ́bọ̀ wọ́wọ́ rọ̀súlùhù àmọ̀rọ̀ tọ́yí ọlọ́run bá sòfin kan àtòjíṣẹ́ rẹ̀ èmi tẹ́lẹ̀ nígbàgbọ́ tí ó ní tí mo fẹ́ rí gbọ́dẹ̀ kẹ́ ṣe nǹkan yẹ́rẹ̀ ẹ̀wọ́n ṣe báyìí kò tọ́ fẹ́ tó bá ti pẹ́ra rẹ̀ lónúgbàgbọ́ an yà kúrò láwọn olùkí arọ́tùmìn amòrìyìn kama a máa yìí ọ̀rọ̀ yẹn wù kama ní kí kí n ṣe ni àbí má ṣe ẹlòmínú eléyìí ò bá gbàgbọ́ tèmi mú orí lára tèmi tẹ́lùmí fi ní ṣe nǹkan yẹn ọlọ́run àṣùwánà àtàlá ní kò tọ́ fẹ́ni tó náà bá gbọ́ tó ní gbòjíṣẹ́ rẹ̀ gbọ́ tọ́lọ́run bá dájọ́ kan a ń yàkó na láwọn olùkẹ́yàrọ̀ tí mi amúrìn kama a yìí nǹkan tọ́lọ́run bá ṣe lófin ẹ kama a yìí ẹ̀ òpé ṣe ká ṣe ní àbíká mọ́ ṣe ẹlòmíràn ni kò bá ti di tèmi mú kò bá sá ti wá mú bàbá ti léyìí ẹ aburú ló jábí fún wa bó lọ́rọ̀ ti tèmi gan lófin ló wà jẹ́ aburú fún wa tó ní ó nípa àgbàgbọ́ ni pé tọ́lọ́run bá ti gbé nǹkan fún wa ní àgbọ́dọ̀ láti tẹ̀lé di ọlọ́run bá subhanahu wa ta'ala ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́run káàmọ̀ pé ní èyí tó jẹ́ orí ipa àgbàgbọ́ tó tóbi jùlọ òun náà ni pé gbogbo ẹni tó bá jẹ́ onígbàgbọ́ ọmọ àlùjẹ́nà náà jẹ́ lọ́dọọdọ́ ọmọ àlùjẹ́nà náà jẹ́ ó dàbò ó sí àwọn ìwà kan wù tó bá ti kọ́kọ́ jìyà lọ́dọ̀ ọlọ́run olóògbàdà yọgbọ́n mẹ́ ìgbẹ́ntọ́ ẹ pé ní onígbàgbọ́ sí gbogbo tó wọ́n ṣe dáadáa o tí o bá ti ṣe lórúkọ gbàgbọ́ pé mùsùlùmí ni ọlọ́run nígbà lọ́wẹ́ ọwọ́ ni àmọ́ mọ́nà àwọn àtúkúbálà nínú ọ̀nà bàbá ọ̀tọ̀kọ̀ àwọn tí wọ́n ṣe mùsùlùmí mi náà ṣe kìràkìta gbọ́dọ̀ àwọn náà nǹkan wọn sànú àwọn èèyàn ọlọ́run ní kí wọ́n lóye tá àgbà lọ kò sí nǹkan kan pé ńlá anáhùn káfàrú bìlá ọ̀bẹ̀rọ̀ sóòlẹ̀ ju pé ní ṣèfèrí ni wọ́n wọn àgbọ̀ náà bá gbọ́ bákan náà wọ́n gba òjíṣẹ́ rẹ̀ gbọ́ àti gbogbo tẹ́tẹ́yàn bá ṣe téèyàn bá ṣe lórúkọ gbàgbọ́ àti ọlọ́run nígbà lọ́wọ́ o ìyẹn nígbà tí adébàbọ̀ ọ̀sánlá gẹ́bí yàwá ìṣà ti gbà wá ẹni dárúkọ Abdullahi ibn Julian yàwá ìṣà gẹ́tẹ̀ ẹ̀rẹ́ sọfá nẹ́bí arákùnrin yìí ẹnu ìrẹ́ ń gbàjà ìníyà ẹni tó dé ẹ̀rí tó gbá nẹ́bí dìde ah, a máa gbàlejò a máa ṣe dáadáa fíyàn àmọ̀tòríṣiríṣi nǹkan tó dáa wọ́n ní sí nǹkan yẹn tó láǹfààní anábì ní kò ṣe láǹfààní torí pé kò sọ lá ilá ẹ̀là kò gbọ́ lọ́wọ́ gbàgbọ́ lórí kúfúrú ló ṣe dé lórí so orí pa àgbàbọ́ ètò tóbi náà pé iṣẹ́ wa kó tó lè jáde ọgbà agbọ́dọ̀ ṣe lè abẹ́ ìgbàgbọ́ ètò wọn bá gbàgbọ́ yẹn jẹ́ ó pọ̀ ó fẹ̀yìn àkíyèsí bákan náà ìgbàgbọ́ amọ́ ẹlẹ́kùn amọ́ ẹdínkù gbogbo ẹ̀ láti bára sọ tí ẹ̀bá mójútó ń tẹ́yẹ kó mójútó ìgbàgbọ́ rẹ̀ ó máa jòrò ó sì máa rò pé òun wà lórí ìgbàgbọ́ torí pé ìgbàgbọ́ ẹlò ní ìtòkùn ẹ̀ mùsùlùmí kí n kí nígbà lè yàtọ̀ sí kèfè rí o gbogbo tẹ̀ nígbàgbọ́ ló nígbàgbọ́ gbogbo ẹ̀ ló gbàgbọ́ tọ́wá ní ìgbàgbọ́ òṣè kí nìkan bọ́dọ̀ kan lórí òun wà ní ìpínlẹ̀ bọmọ́ ó lè máa pè ní ájò ó lè máa pè ní ẹni akẹ́ẹ̀ṣe kìnnìkan látẹ̀ṣẹ̀ lébọ ni gbogbo tẹ́lómi ń pe tábí ń pe kéfè yìí gbogbo ẹ̀ ní ẹ̀lẹ́lómi gbàgbọ́ mùsùlùmí nítorí yàtọ̀ ní kéwé òun wá mọ́ṣáláṣí èyí tẹ́ gbàgbọ́ yẹn báyìí o agbọ́rọ̀ ipa agbọ́rọ̀ mójútó lára wa dìnnú ìgbàgbọ́ tó bá ti mẹ́hẹ àbó mẹ́hẹ láwùjọ kan wà ló bá yẹn bẹ̀rù odò kálukú wa tẹ́bá ń tábú kan ṣẹlẹ̀ lẹ́ni ẹnìkan gbẹ́ nìkan pa ẹnìkan ṣe aburú ṣẹlẹ̀ ìgbàgbọ́ náà ló lẹ lára tẹ́bá sọ pé ìfọ̀kànbalẹ̀ mọ́ wà níbi tí gbàgbọ́ bá wà ní àìrí yẹn ó yẹ ká náà máa pèsè fún mọ́ fàtà ìfọ̀kànbalẹ̀ sí ibi tó yẹ ká kọ́ wà nínú ìgbàgbọ́ ẹgbẹ́ kí ti kọ́ ti pọ̀ kí ni Tẹ́jẹ́ bá lábọ́ ọ̀nà kẹfẹ́ bá nígbàgbọ́ tẹ́ bá sáté ẹgbẹ́ bí ó nẹ̀ kẹfẹ́ ha àti rí ẹbá ní ti gbé ìmọ̀ gbé àyà tó tóbi tó wá lọ́nà mi tí ó wá ti nígbàgbọ́. Ọ̀nà tí wọ́n ń gbà wá dọ́rọ̀ mọ́ mi náà ó máa ń pọ̀. Wọ́n ti gbàgbọ́ bá ọkàn yóò balẹ̀ èyí ń lọ sọ́tún lọ sósì. Èlé inú ti ẹyẹ kí kálukú máa gbé sáyà ni. Ìgbàgbọ́ àrè gẹ́gẹ́ bá ti kọ́ lọ́dọ̀ àwọn ẹni ìṣíwájú wa ẹni tí máa ń lékún ni. Ẹlòmíì ìgbàgbọ́ rẹ̀ ò lékún látijọ́ yìí tí gbogbo lépo yìí ìwà ẹ̀ṣẹ̀ ìwà ẹ̀ṣẹ̀ ìwà ẹ̀ṣẹ̀ náà ní tó wù pé wọ́n ń dúró kù sí lójúmọ́ wọ́n lọ́kàn wọn ò balẹ̀ ọkàn ló ṣe balẹ̀ ìdí máa ń jẹ́ kọ́kàn ní balẹ̀ kù sí lára rẹ̀ bákan náà ìgbàgbọ́ táwọn ń sọ ìyẹn máa ń lọ ń kọ́ ni kò tó yẹ ká nígbàgbọ́ sí tó yẹ ká nígbàgbọ́ táwọn ká ìyẹn nígbàgbọ́ ní ọlọ́run kí ni pẹ̀kẹ́ nígbàgbọ́ ní torí gbogbo nǹkan mí ta bá náà àkà tí ò bẹ́ ti mú èèyàn gbọ́dọ̀ jòkó lódó èèyàn gbọ́dọ̀ sí kíníkan ìkẹ́ tó gbọ́dọ̀ sí kíníkan fọ́nà fún ojúkọ́ wà látakùn ìtẹ́lùmí gbàgbọ́ níyẹn o lọ́dọ̀ tiẹ̀ àwọn olè ní àwọn gáúsù kan náà dílé ayé imú lọ́lọ́run gbágbára lé lọ́wọ́ ìjípẹ̀ nígbà wọ́n lọ́rọ̀ tiẹ̀ ní ẹwu tí bó ṣe rí lákọọ lẹ́nu èyàn mọ́ ló ń kọ́ gbàgbọ́n tí gbogbo aná lálẹ́ àkókẹ́yẹ̀ tí wọ́n mọ́ gbogbo akọ́là lọ lé gẹ́gẹ́ bá ti mọ́ sọ ṣùgbọ́n ká lọ kọ́ gbàgbọ́ gẹ́gẹ́ mọ́ sàábà tí náà wọ́n kọ́ àwọn òṣè bẹ́ẹ̀ mọ́ ń sìn ìkànnì ìsìsáàdìnà ìmọ̀nà nígbàtà wá kọ́ kùránì ìgbàgbọ́ wa tó wá ń lékún sí ẹ ká láàyè ìjòkó dáadé máa kọ́rọ̀ gbàgbọ́ ìbọn bá banú mi jẹ́ àníru àwọn àyè yìí púpọ̀ àwọn àbá tó ní ẹka máa wá lọ kọ́ díẹ̀ díẹ̀ lọ́dọ̀ ẹgbẹ́ tó ń bà jẹ́ àbá ni ó fún ọ ní tí ó ń bà gbàgbọ́ ẹ̀jẹ̀ ń sè ó lé ní ọ̀dẹ̀ kan mọ́ra ó lé ní ẹnìkan ní ilé káàkiri ó lé ló ń dè kan lòó fún ẹ ètúrà kan lọ́ọ́ wé lọ́ọ́ gbé míì nkẹ́kẹ́ lọ́ọ́ rì ẹ̀ta tó ń pè láàfà lè ní jẹ́ kí wọ́n ti gbígbàgbọ́ owó ṣe lé fún ọ̀pọ̀lọpọ̀ wọn gẹ́gẹ́ mẹ́tún ṣe rí tí ó mọ̀ bàbà gbọ́jẹ́ ó dọ́ kálukú wa ẹ̀sùn wa káwọn fi pa káìsí o ìyẹn wọn mójú tẹ́sì ni pé kí mẹ́lò míì ṣe wà bó ṣe wà bọ́rọ̀ gidi ẹ̀nà ìlú ìpàdé ọlọ́run látara pé kò mójútó jẹ́ kó mójútó ó dọ́ wa kọ́ wa sùpánù wa tààlà ó sànù wa kó lé wa kún ní dáadáa kó lé wa kún ní ìgbàgbọ́ àlọ́nà wa sùpánù wa tààlà àwọn لي mọ̀lẹ́yìn wọn سبحانه وتعالى sánú àtàlà وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أشهد أن لا إله إلا الله إلى أن عن الأعلى